الحمد لله أمر بالمبادرة إلى الخيرات يقول سبحانه فاستبقوا الخيرات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله يخلق ما يشاء ويختار ومن اختياره اختيار بعد الزمان كعشر من ذي الحجة وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين أما بعد فيا عباد الله واتقوا الله تبارك وتعالى واطلبوا رضا الله سبحانه في هذه الأيام عباد الله جاءت الأشهر العشر من ذي الحجة واستقبلوها بأعمال أهمها ẹ̀yin ẹrúsìn ọlọ́wọ́ ọba mẹ́wàá ìbẹ̀rẹ̀ Dhul-Hijja ó ti wọlé dé báyìí tó ti pé ní náà ní ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù Dhul-Hijja torí bẹ́ẹ̀ ẹ pàdé ọjọ́ yìí pẹ̀lú àwọn iṣẹ́ tó ti fi tó pàtàkì ń bẹ̀ẹ́ òun ni maqasidu niyyah bi ikhlasil amali lillahi wahda ìsàpamọ́ gbogbo sẹ́ gbogbo dábàá sí kó ti pa ṣe ní nítorí tọ́lọ̀ ẹ pàdé ọjọ́ yìí èyí dá ti bẹ̀rẹ̀ rẹ lẹ́nu bi tawbati sadiqah pẹ̀lú ronúpìwàdà òtítọ́ nítorí pẹ́sẹ̀ yìí máa ń gbé dara kúrò yìí ọlọ́run ọba sùhánà sọ fún aláàbò ṣòro káyà tàbí ọlọ́run ní wa máa aṣọ ọ̀bẹ́kùn ní mùsùn ìbàdàn fọ́bìmọ̀ kásábàtì àyèdèkù ìwọ̀n yóò tó bá ṣẹlẹ̀ ní nínú àjálù nínú àdánwò ìyẹn wáyé láti ìṣekúṣe ohun tó ti ọwọ́ yín jáde fẹ́ ṣe lọ́pàá ẹ pàdé àwọn ọjọ́ mẹ́wàá yìí ìjọ tó máa bẹ̀rẹ̀ rẹ lẹ́nu bìtọ́lá mi lè àwọn ìmìnà lọ láti wá tilẹ̀yìn ọlọ́run ọba sùhánù láti lè kọ́rọ̀ ọjọ́ yìí bóòlù láti kọ́rọ̀ àwọn ọjọ́ yìí bìlà àzùmí pẹ̀lú kéèyàn nípinnu ìgbé a ah, máa ti ṣe olórin níbẹ̀ àti pẹ̀lú ṣíṣe ohun tó tún máa yọ ọlọ́run bàbá dẹ́ta nínú tọ́lọ́ wọn bá sọ yìí pé walladhina jahadu fina lanahdiyannahum subulana. àwọn tó bá gbìyànjú nípa àtọ́lọ́wọ́n ọba ọlọ́run ní adẹ̀tí máa fọ náà wá mọ́ wọn. wa inna Allaha dájú ọlọ́run lámọ̀ àìlùmọ̀ sínú ọwọ́ pẹ̀lú àwọn ẹni rẹ̀. ìbádọ́lá ẹ̀yin ẹrú sí ọlọ́run ọba. àwọn ọjọ́ mẹ́wàá yìí lọ́lá nípasẹ̀ bọ́lọ́run ọba ṣe fi búra. nítorí bó ṣe tóbi tó ọlọ́run sọ fún wa ní ya fàjẹ́ ayé ọlọ́run ní wọ́n láyà lè nà áṣù ọlọ́run lòun fi àwọn ọjọ́ mẹ́wàá búra nínú ọdún olùsíjà ọjọ́ yìí nípa náà ju gbogbo ọjọ́ wà láyé kódà ẹ̀ lójú ọ̀nà ọlọ́run ọba kódà kí yẹn jáde lọ sí jihad lójú ọ̀nà ọlọ́run ọba àyàfẹ́ ń lọ sí jihad ó kà ń jáde ọ̀hún fira wá ṣe gbogbo omi tóra ìyẹn ni pé kò wálé mọ́ ẹ̀rí ogún sọ́hún. bákan náà ọjọ́ yìí lọ́la nípa wípé àlàámọ́lù sọ́ọ̀lẹ̀ fi ìhà iṣẹ́ rere tí yẹn bá ti ń ná ọjọ́ yìí ọlọ́run nífẹ̀ẹ́ sí jùlọ jùsọ́ tí yẹn mi lọ. nípasẹ̀ ọ̀rọ̀ sáńdẹ́bí sallallahu alaihi wasallam ń sọ pípé kò sí nínú ọjọ́ ayé pípé ká ṣiṣẹ́ dáadáa ń bẹ̀ ọlọ́run fi nífẹ̀ẹ́ sí jùlọ tó iṣẹ́ tí yẹn bá sí nínú ọjọ́ mẹ́wàá tó ti wọ́n lé wọ́n lẹ́ ti hádù fi sabilillah wọ́n tún bí ànábì léèrè pé níyẹn bá jẹ́ kókó jọ̀ọ́ ọlọ́run kọ́ òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ní kó dàpọ̀ bá àfi dáa bá ní tọ́jà dé pé ìpàdé yẹn kárọ̀ jàmí náà ti hì wọ́n máa lè ọgbẹ́ mi àti dúkìá rẹ̀ jáde kọ́lá mi yẹn rí jẹ mí ní àbíṣẹ́ ọ̀wá mú kankan lọ. kí ló fà tọ́jọ́ ìfi lọ́la torí bá a ti ń kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ á kírun bẹ́ẹ̀ irun bẹ́ẹ̀ nú ẹ̀ kí ló fà tọ́jọ́ ìfi lọ́la nítorí báwo ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́dà hadithi hùnẹ́dà kan bẹ́ẹ̀ ìgbà nàbì sallallahu alaihi wasallam ìyẹn zulhijja yìí níjọ́ tí wọ́n pè ọjọ́ yìí lọ́lá nítorí sadaka sàdákà ń ọjọ́ yìí lọ́lá nítorí pé hajj wà nínú ẹ̀ tó ṣe pé gba sí ní àkókò kan àsìkò yìí nínú fún yìí òun ni àwọn yìí bọ́lọ́hún ti pàṣẹ pé kí ẹ máa fi zikẹ ò ní rántí ọlọ́run ọba sùhánà bọ́lọ́hún ti sọ ń sábẹ̀ lẹ́hẹ́jì ayé àtúntì sẹ́wọ̀n ọlọ́run ni wọ́n yẹ kúrú súnmọ́ lọ́ọ̀hì bí ayíyá mi máa ìlú máa káwọn yẹn dẹ́sì lè rántí orúkọ ọlọ́run ọba láwọn ọjọ́ tá a mọ̀ àfáwọn abdullahi ibn umar rọ́dí ọlọ́run sọ̀rọ̀ ànúfọ́ wọn kí lọ́jọ́ tá a mọ̀ ọjọ́ mẹ́wàá nù ìyẹn ni wípé ọjọ́ mẹ́wàá nù oṣù ọ̀gbọ̀n ìjà yìí ni. afáwọn abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma ó ní òṣìṣọ́ kan tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba subhana tọ́lọ́run dẹ̀ nífẹ̀ẹ́ sí ká ti sẹ́ńbẹ̀ tó ọjọ́ mẹ́wàá yìí pé ìfẹsẹ̀ náà sí mi ọlọ́run nífẹ̀ẹ́ sí jùlọ. torí bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam fa asiru fi hinna mina tahlil ẹ máa dé gbólóhùn la ilaha illallah ẹjẹ ọkọ ń bẹ láti nílọ wọn tẹbíọ gbólóhùn Allahu akbar ẹjẹ ọkọ ń bẹ láti nílọ wọn tahmid gbólóhùn alhamdulillah ẹjẹ ọkọ ń bẹ eléyìí wà nínú Imam Ahmad rahimahullahu ta'ala ọjọ́ yìí lọ́lá nítorí pé ọjọ́ Àrọ́fà wà ń bẹ ọjọ́ Àrọ́fà yìí nínú ẹ̀sà tí ń bẹ fún un. òun ni sí àwọn ẹni tó ṣe pé ẹni wọn náà ni wọn tẹ́lẹ̀ wọn á di ẹni àlùjànnà wọn máa ń pọ̀ níjọ yẹn bákan náà òun lọ́lọ́ lájú nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí kódà ọlọ́ lájú nu gbogbo ọjọ́ ti bẹ nígbà òun náà fi sọ ibi ni wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ ṣùgbọ́n ní níbẹ̀ yẹn òun náà ni yọmọ àròfà gẹ́gẹ́ bí imáàmù tìrìmìzì bí wọ́n ti kásì má gbàgbé pé ọ̀tọ̀ lórí tún ni ti àrọ́fà o sẹ́wọ̀n pé yọ̀mọ̀ àrọ́fà ọjọ́ yìí lọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala alágbèsì fáìlì mọ́mọ́ yìí ọ̀dẹ̀ parí ìdẹ̀ra ní wọn lórí bálá ilé yẹn ti wáyé ní suratul Ma'idah àyà ẹlẹ́ẹ̀kẹta àti gbọ́jọ́ àrọ́fà yìí gẹ́gẹ́ bá ti sọ fún wa ọjọ́ yẹn ni ọba dẹ́dà máa fi àwọn tó bá lọ sí àràfà á máa fi wọ́n ṣe yẹn rẹ̀ sí àwọn màláíkà àti pàrọ̀ ìdíyẹn bá gba níyàwó àrọ́fà yẹn bó ti wá nù hadithi àbí ìgbàdọ́dà àǹkọ́rì ọlọ́run máa fi ń pa ẹ̀sẹ̀ òdìdí ọdún méjì ni máa fi ń pa rẹ fún yẹn nínú ọlá ti fẹ́ fún àwọn ọjọ́ mẹ́wàá yìí òun ni pé anafiha yawmun nahar ọjọ́ ilé ya ń fẹ́ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní inna a'zama al-ayyami 'inda Allah yawmun nahar ọjọ́ tó fi ń tóbi jù lọ́dọ̀ ọlọ́run òun náà ni ọjọ́ ilé ya ọjọ́ ògùn rẹ̀ bákan náà. ثم يوم القرض lẹ́yìn náà ni ọjọ́ kejì ẹ̀rí tàbá wa ń sọ̀rọ̀ nípa ọjọ́ ọjọ́ mẹ́wàá yìí ló ti lọ́lá yìí ṣùgbọ́n tàbá ń sọ̀rọ̀ nípa òru òru mẹ́wàá nígbẹ̀yìn Ramadan òun ló fi lọ́lá jù gẹ́gẹ́ bí afa ni wọ́n ti ń sàlàyé ẹ̀fọ́ ń sọ̀rọ̀ ọjọ́ ọjọ́ mẹ́wàá yìí ṣùgbọ́n ń sọ̀rọ̀ nípa òru tí láti lọ fọ́jọ́rì wa ooru mẹ́wàá nínú Ramadan ni akólo aqulu qawli hada astaghfirullah li wa lakum wa lisanil muslimin fi mashariki al-ardi bí àṣẹ́kì astaghfiruhu wa atubu ilayh innahu huwal ghafurur rahim. الحمد لله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 alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni alìbọ́ọ̀dù anil muharramẹ gbogbo nǹkan tí ń dé wọ̀ kéèyàn jìnà téèyàn bá téèyàn bá máa téèyàn bá máa ń pààrùn tì tẹ́lẹ̀ téèyàn kírun ọmọ akin lásìkò yìí o lásìgbà yẹn lọ fọ́ máa gba ti mọ̀ nínú nǹkan tó dé wọ̀ òun ni kéèyàn máa fìrún já fara àwọn tó yẹ kó àwọn máa ń sin mọ̀bùníyù tẹ́lẹ̀ mọ̀bùníyù ẹ̀ mọ̀ pa ni àtúbà àgùn mélòó aago mẹ́fà ọkùnrin fẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. tọ́wọ́ ẹgbẹ́ òun ti dé sáájú ìgbà ni ẹja ṣe ń jẹ láwọn àkókò yìí ẹ̀rí. àbáwọ̀tá ọmọ ayé làpá sáago méjì ẹgbẹ́ méjì máa ń tó sáájú ìgbà yẹn àbáwọ̀tá ọmọ aláǹsàrè pa sáago mẹ́rin ẹgbẹ́ bí aago mẹ́rin àbọ̀gẹ́rẹ́ nísìnyí ẹ̀ lè ká fúrì àbáwọ̀tá ọmọ mọ́gìlì pa àbí sáà tó kéèyàn máa lọ irun lára lásìkò yìí nínú àwọn ìwọ ni ká lọ́rùn lára nínú nǹkan tó jẹ́ ọ̀nà ẹ̀ka jìnnà sí lásìkò yìí wọn náà ní àwa ń jẹ owó èlé àbá aláṣẹwó ó ẹ̀ lásìkò yìí bákan náà àdáwò dé ẹlòmíì ní ìwà láì kì í ṣẹlẹ̀ mọ́ ló ti débi pé ń tẹ̀lé dé yóò tó kú lórí ìsẹ́yìn kódà káwọn èèyàn máa sọ̀sọ́ kúsọ̀ jù bẹ́ẹ̀ lọ ọba ìlú jẹ́ àwa tá ń gbèlú sáà bàlú jẹ́ báyìí. gbogbo ọjọ́ sílẹ̀ mọ́ ń sú tá a tọ́ tuntun yí ká ara wọn èèyàn sì ń rí i pé àwọn èèyàn tó ṣe pé wọ́n ń di kò fà á tí wọ́n di kò kí wọ́n ń lékè nìkan sí. ẹlòmíràn lọ jí mọ́ ní àwọn tó ń tẹ̀lé fún o kò sí ohun tó sún ẹlòmíì débẹ̀ ògógóró bí òkùnrin kòró tó máa fi ra àwọn kẹ́míkà àwọn òkọ́ bọ́ olówó ọ̀dà fóun tẹ̀lé wọn ìsọwọ́sí nǹkan yẹn wá fi ń pa wá ní agbára wọ́n tó à ń jẹ́ kọ́ mùsùlùmí wọ́n lè lọ́kàn wọ́n lè lámẹ́dì kan ni wọ́n lè lọ́kàn kan ni gbogbo àwọn tí wọ́n gidi eléyìí gbogbo àwọn ẹni yẹn kí wọ́n tètè wọn ìwọ́n tó ṣẹlẹ̀ sáwọn tó wọn ìkẹ́ ń parọ́ wáyà òun di mùsùlùmí owó òbí wọ́n ní àsáàkì gbòde kan ni sọ́lá tùbọ̀ tán títẹ́ ní títẹ́ sòro jù òun ní ẹni tó ti gbà fà tó ti ń kírun fọlọ́run báyìí kó tó wà lọ sí nǹkan mí tí ẹ má bàjẹ́ ni. nítorí pé mùnẹ́sìkì ni wọ́n ń pelé yẹn ọba adéta sọ wípé innal munafiqina fi darkil asfali minan nar àwọn tó bá jó lójú méjì ìsàlẹ̀ ni wọ́n máa wà ìbínú rọ̀dẹ̀dẹ̀ lórí ẹni tó gbé lọ sí mọ̀ lèlá sábì ṣẹ́dí àwọn yẹn dẹ̀ tún gbé bòrí tẹ̀lé kú kí ló papọ̀ mọ́ra wọn bí eléyẹn wọ́n máa ṣègbè bẹ́ẹ̀ nìyẹn ó sì ń borí lórí wọnú náà jáde náà mọ́ nìyẹn wọ́n yẹ kí inú wa máa bàjẹ́ lórí gbogbo àwọn ọ̀sẹ̀ sí wọ̀nyí pàpà jùlọ rọ àkókò tá a wà yà àkókò oríire ni omi ẹ̀fẹ́ ní ẹ̀mí ìrìnrìn orí ikú orí ikú rẹ̀ máa pélé mọ́ ni gbogbo àwọn tó wà nínú rọ àdáwò ọlọ́sàgbàndà padà sínú ìkejì inú kan tó ṣe yí pé ọjọ́ sẹ́dá afẹ́ká sí inú àsìkò yìí òun ní ìṣẹ̀dára bí àti bàbá ìwọ́n ti bá ṣe tẹ́lẹ̀ máa ṣe ìkẹta kàdámọ́lẹ́bí pọ̀ nípa mọ́lẹ́bí ṣe pàtàkì tó àdèmá ń sọ fún ayé pé ìdámọ́lẹ́bí pọ̀ nìyí kì ṣe kó ṣe fún mi màá ṣe fún ó ṣe fún mi màá ṣe fún kọ́ àmọ́ kò ṣe fún mi màá ṣe fún òun ní ìdámọ́lẹ́bí pọ̀ gẹ́gẹ́ bá nẹ́bí sọ́lọ́wọ́ ìkẹrin nínú àwọn nǹkan tí a fẹ́ ká ṣe nínú àwọn àkókò yìí òun náà ní ìsìláàmù láti bẹyìn ìdúnkù bá ń bẹ láàrin àwọn àtọmọ ya wa ẹyẹ ká ṣàtúnṣe rẹ o ẹ má jẹ àgbàgbé ẹ mọ̀ pé nẹsùn wà nínú ọjọ́ mẹ́wàá yìí àtàrí mọ́ndé àtàlàmísì tí ọmọ àrí kọjá nínú ẹ̀ tẹ́tẹ́ ní káràlàmísì àti ọjọ́ mọ́ndé níbẹ̀ kádẹ́sì má gbàgbé ike wọn máa ń gbé sẹ́ẹ̀dá lọ ẹ̀rí wọn ó sì foríjì gbogbo ẹni tó bá nígbàgbọ́ sọ́lọ́ àbáwọn méjì tíjà ń bẹ láàrin wọn títí wọn á fi ṣàtúnṣe ara wọn torí bẹ́ẹ̀ ṣe ká ṣàtúnṣe ohun tí ń bẹ láàrin wa kọ́dà kó ṣe pé rọ́ní ọ̀yẹ́jú ẹ̀ ẹ̀rí kó ṣe pé rọ́ní ọ̀yẹ́jú ẹ̀ ànábì sallallahu alaihi wasallam wọn ni lẹ́yìn sàlìkàdà kì í sọ pààrọ̀ alẹ́dẹ̀ yóò sì lùmọ̀ iná náà ẹni tó ń ṣàtúnṣe láàrin àwọn ẹni tó ń jà ọdọọdọ eléyìí ọsọ rere ọdọọdọ ọsọ wọn sọ rere kì í làwọn ẹni ń sọ nípa ara wọn. nítorí àtúnṣe ni irọ́ mi ìtọ́ yàtọ̀ sí yẹn irọ́ súnà ni o àbí irọ́ irọ́ tí ni o tó lè sọ yẹn ní tó yẹ pé yẹn wọlé láti bẹ̀ ṣùgbọ́n àtúnṣe àti irọ́ bí yẹn ń pa fúyàwó ẹ̀ sí èdè irọ́ kìíní sọ́jẹ́ irọ́ pé ó sì lè ní ojú mi ó lè lójú mi láti fi tóbi nínú àbí irọ́ lójú ogun ẹ̀rí àwọn làwọn wá mùsùlùmí kó sáré àwọn àyè ọwọ́ á mùsùlùmí yẹn ti dó láàrin kan àwọn ọ̀rọ̀ tó nítumọ̀ nìyẹn ó lọ́mọ pé ọ̀sẹ̀ àfúnkẹ́ báyìí wá ọ̀hún ti kọjá tó mọ̀ sí sí àwọn ọlọ́kadà tó wá ní à ah, ẹ mọ̀ ọlọ́kadà ìfẹ́ dó ó sì ẹgbẹ́ gbogbo ìgbàlẹ̀ yín máa ní òsì séńjì kò sí kò sí náà ti yín láti lè jẹ́ kẹ́mìrì ó tún ọmọ ọlọ́kadà òní fẹ́ dó ṣùgbọ́n wá fi kọ́ wá di onírọ́ wọ́n ní jọ́ọ̀gì anabi sallallahu alaihi wasallam abakiri wà ní ẹ̀yìn rẹ̀ anabi wà wájú àwọn kẹfìrí ọ̀dẹ̀ dá anabi mọ̀ sallallahu alaihi wasallam wọ́n fẹ́ fún alápẹ̀rẹ̀ rọ́ọ̀lì. wọ́n wá ń tẹ ọbàtò sidik radiyallahu ta'ala anhu pé ta lọ́wọ́ àwájú rẹ̀ yẹn ọwọ́ aníbẹ̀ ni hadi yahadini sẹ̀mí afinimọ̀lẹ́kẹ́ni tí ń tọ́ mi sọ́nà ẹ̀dá kò ṣe rọ́ọ̀tì kì í ṣe rọ́ọ̀ because ìtumọ̀ sí àbátan Siddiq radiyallahu ta'ala anhu tó gbà nírò ìtumọ̀ tó jìnà pé ẹni tí ń tọ́bi sọ́lẹ̀ ti ń fi wọ àlùjẹ́nà ṣùgbọ́n gbà táwọn agbó wájú náà nǹkan síbẹ̀ tí bá mú yẹn lọ dìkẹ́ iwájú ní òdù sọ irọ́ bẹ́ẹ̀ ni ọ̀sán àbíjọ rẹ̀ kí ẹni pọ́nmọ́ àfa àti sọ́kọ́ àlè parọ́ ọmọ àlọ́ yírọ́ fún rẹ̀ wọ́n ti ah àfa àwọn tó dùn mí olórí rẹ ní ìsàwùsí fọlọ́wọ́ ọba òun ní ìsẹ́mọ́ fọlọ́wọ́ ó yẹ pé bí ẹ bá tiẹ̀ jẹ́ ẹni tó léwu ó yẹ kó pa á sí irú àsìkò yìí kó má gbé fún o láti lè fi kọ́ lọ́hùn nífà kó sì má wàá gbé mọ́ rárá tó ìjìnlẹ̀ sábòsì òun náà ní ìsẹ́mọ́ fọlọ́wọ́ láti má pẹ̀lú mí sí ká má búrẹ́ èké ọgbà dá má búrẹ́ èké nínú àwọn iṣẹ́ tá a fẹ́ ká sí lákòókò yìí òun ní ipa dáadáa ká nípa ìbàjẹ́ àwọn ká máa gbé àwọn yẹn lọ síbi tọ́lọ̀ nínú àwọn ọ̀sẹ̀ tí wọ́n fẹ́ ká ṣe òun náà ní azikir ìmọ̀ àti azikir bí gbólóhùn tẹkbíọ̀ kábàrà tá a lè ṣe ìran méjì ìtẹ́mbẹ́ mọ́tòlá wọ́n yẹ bá bẹ̀rẹ̀ láti bí ọjọ́ òní a lè máa ṣe lóòrèkóòrè Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu máa máa ṣe máa ṣe bẹ́ẹ̀ kó ló fẹ́ wá kan èyí ní tába ti kírun àṣùbà àtàn ní ọjọ́ sátọ̀dé insha allah rahman bákan náà nínú àwọn ọ̀fẹ́ tí wọ́n fẹ́ ká ṣe ní mẹ́wàá yìí òun náà ni kábà sọ àlùfáàn lọ́pọ̀lọpọ̀ àwọn tábà ha kátúntún dè mọ́lẹ̀ sí dáadáa lẹ́yìn náà ni àwẹ̀ tọ́lọ́n bá ní kọ́ rọ ní lọ́rùn ìyẹn lè máa gba àwẹ̀ láti gbà tó bá ti di one ẹ̀rí títí àfọjọ́ tí ọba yé èèyàn pé èèyàn lè fi ilẹ̀ sí súndẹ̀ ọ̀fẹ́ ká gbàwẹ̀ ọjọ́ yẹn náà lèyàn ó ṣe kí o lèyàn ó fi ilẹ̀ bákan náà nínú iṣẹ́ tí wọ́n fẹ́ ká ṣe òun náà ní àsọdàpọ̀ ìmọ̀ àti sàárà bí yẹn bá tọrẹ tẹ́lẹ̀ kọ́ tọrẹ lásìkò yìí nínú iṣẹ́ tí wọ́n fẹ́ ká ṣe nínú mẹ́wàá yìí òun lẹ́rẹ̀ léyà kọ́ làwọn bá kó sí rọrùn fún wa. ẹ wá rí ẹni tó bá ti gbèrò kó wọn pẹ̀rẹ̀ léyà dàbí sáré pẹ̀kẹ́ lu báyìí látò lọ ọgbọ́dọ̀ gírun rẹ ọgbọ́dọ̀ fárun tọ́lẹ́sọ àti fẹ́ o mìíràn abẹ́ òsì gbọ́dọ̀ fún wa bíyà ọgbọ́dọ̀ gé ìkànnẹ́mọ́ látàsìkò yìí lọ títí tàbí tó tọ̀ wọn àfi pààyàn ilé yàtọ̀ bó ti wá nù hadith Ummi Salamata radiyallahu ta'ala anha wọn là Nabi sallallahu alaihi wasallam pé tí mẹ́wàá bá ti wọlé báyìí ìyẹn gbọ́dọ̀ fún kankan kó lára wọn irun ni o èyí kan náà di títí tàbí pààyàn ilé yàtọ̀ èyí tó gbẹ̀yìn inú àwọn ọ̀sẹ̀ tá a fẹ́ ká sí ní mẹ́wàá yìí òun náà ní títí èèyàn ní ṣe hajj àti umra kó tún tó sí ẹ̀rí òun tàn wọn ò ní tó sí. anabi sallallahu alayhi wa sallam oní tabi'u bayna al-hajj wal-umra fa innahuma yanfiyani al-faqr. ó ní ẹ gbìyànjú kó ṣe pé kẹ́ máa ṣe umra àti hajj torí hajj àti umra wọn máa ń ti òsì dànù ọlọ́run ti máa ń lò sábàbí ìparí ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bó ṣe já pé iná alágbẹ̀dẹ a máa lò láti fi yọ ìdọ̀tí kò lára góòlù àti fàdákà abdi ọlọ́run ọba subhanahu wa ta'ala níwọ̀n ọba ọjọ́ tó kù tí ẹ̀yìndù yóò fi wọlé ọlọ́run kàwá kan tí ọba láyé àgọ́ sìnrìn wa lọ́wọ́ allahumma atil umrana ala ta'atika ya rabbal alamin ọlọ́run dákun jẹ́ kẹ́mi ọgbọ́n kápẹ́ lórí ẹ̀sìn rẹ̀ wà ẹ̀yìnà ala al-a'mal al-mustahabbati fiha àwọn sẹ́ẹ̀tì bẹ́ẹ̀ náà. tọ́jà tó yẹ ká ṣe وتقبلها منا وسبى عباد الله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى